ó mà ṣe o èèyàn mẹ́jọ kú mẹ́fà farapa níbi ìjàmbá ọkọ̀ ní Kwara ó kéré tán èèyàn mẹ́jọ ló ti dágbére fáyé táwọn mẹ́fà míì sì farapa yánnayànna níbi ìjàmbá ọkọ̀ kan tó wáyé lópòpónà òkè onígbìn òmùàrán níjọba ìbílẹ̀ ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara alẹ́ ọjọ́ ẹtì Friday ọ̀sẹ̀ yìí ni ọkọ̀ èrò Mitsubishi àti ọkọ̀ tirẹ́là Mark dìgbòlú ara wọn baálé ilé kan abilékọ mẹ́ta àwọn ọmọdé mẹ́rin ni wọ́n kú lójú ẹsẹ̀ táwọn mẹ́fà míì sì farapa yánnayànna nínú àtẹ̀jáde kan tí alukoro àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó Federal Road Safety Commission FRSC ní Kwara SRC Busari Basambo fi síta èyí tó tẹ Aláròyé lọ́wọ́ lọ́jọ́ àbámẹ́ta sátidé òpin ọ̀sẹ̀ yìí ló ti fìdí rẹ̀ múlẹ̀ pé ó ní nǹkan bíi aago mẹ́jọ alẹ́ ọjọ́ ẹtì Friday ọ̀sẹ̀ yìí níṣẹ̀lẹ̀ burúkú tó gba omijé lójú ẹni ọ̀hún ṣẹlẹ̀ èrò mẹ́jọ ló pàdánù ẹ̀mí wọn sínú ìjàmbá ọ̀hún táwọn mẹ́fà míì sì farapa kọjá sísọ ó tẹ̀síwájú pé gbogbo àwọn tó farapa ni wọ́n ti kó lọ sílé ìwòsàn kan tí wọ́n ń pè ní ajíṣafẹ́ nílùú òmù àràn fún ìtọ́jú tó péye tí wọ́n sì ti kó àwọn òkú lọ sí yàrá ìgbókùsí nílé ìwòsàn adéyẹmọ nílùú òmù àràn yìí kan náà Basambo ní eré àsápajúdé àti yíya ara ẹni sílẹ̀ lọ́nà àìtọ́ ló ṣokùnfà ìjàmbá ọ̀hún ọ̀gá àgbà ẹ̀ṣọ́ ojú pópó road safety ẹ̀ka tìpínlẹ̀ Kwara Daulong ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ìjàmbá ọ̀hún ó rọ gbogbo àwọn awakọ̀ kí wọ́n yéé sáré àsápajúdé lójú pópó kí wọ́n sì ṣọ́ra fún ìrìn àjò alẹ́ ní ìgúnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó ní àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó kò ní káàárẹ̀ ọkàn láti máa ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ láti rí i pé ìjàmbá ọkọ̀ dínkù lójú pópó. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.